orúkọ mi ni Láńre Kògbèrègbè. Dúndé Kògbèrègbè lórúkọ tèmi ń jẹ́. láàrin gbogbo àwọn ọ̀rẹ́ mi èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó a wàhálà obìnrin pọ̀ jù. Hmm. lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin mẹ́wàá papọ̀ nǹkan kan náà ni wàá gbogbo wọn. <laughs> ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sàn tí wọ́n dorí kọ. fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí lé èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ gbọ́n mi somi ò tó làásìgbò hílà hílo àwọn obìnrin àmọ́ kí n tó sọ ní tẹ́ máa ṣe sí i á dáa kẹ́kọ̀ọ́ mọ nǹkan tèmi gan bá fàánú lé mi náà. fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé mo mọ̀ pé ó ní nǹkan bíi méjì mẹ́ta tẹ́yìn náà ń là kọjá làásìgbò lọ́tún làásìgbò lọ́sì gbọ́n mi sí omi ò tó kò sí bá a ṣe lè ṣe tàfi lè wọn lọ́rùn àwa obìnrin nìyẹn ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ máa ṣe nílé tiyín ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi káwá mọ ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Eh, góòdù kékeré ni mo màmú wáyé two hundred and eighty thousand péré eh, ẹ̀rí góòdù àwọn gáàsì wọ́n sì ni five hundred one million. wọ́n ah. ilé yìí chíìpù two eighty oh. mo kàn ní kọ́ wáyé inú òun ni àwọn góòdù ṣẹ̀ṣẹ̀ jáde ń sin five hundred thousand one million ni. sọ́wọ́n wọn ṣe yìí bẹ́ẹ̀ ni sà. eléyìí tí ẹ̀yin gan gbé sí ọrùn àti etí ẹjọ́ á tó èlò. Ah, ah fifteen thousand lélẹ́yìí. èló. fifteen. fifteen Benz. bẹ́ẹ̀nsì. ẹ̀yin dẹ̀ kó ní twenty wa. ọ̀ nko ẹ fẹ́ fi mi wé ìyàwó yín ni ẹ mọ̀ pé ìyàwó máa ń láìpẹ́ ẹ̀ lẹ́wọ̀n ni ẹ̀yìn bọ́ ṣe tó ni ah, wọ́n máa ń láìpẹ́ nǹkan ẹ mọ̀ nǹkan tó máa gbé wọn jáde nǹkan flamboyant pé èmi báyìí mo ṣe pé mi ò láìpẹ́ wa very nice but kó tí mo ń ṣe lọ́wọ́ sí ó pọ̀ wọn àwọn investment tí mo ní lọ́wọ́ sí i ó ti pọ̀ jù. ẹ̀yin invest. mẹ̀ẹ́dẹ́ ni hmm. mo dẹ̀ ní àwọn ọmọ kéékèèké tí mo ṣe ń sanwó. o ẹ̀yin ti bímọ àwọn òde ìbímọ hmm, wọn ń dán kórè lórí ẹ̀yin dẹ̀ mọ̀ ń bára ti yín ti yín àbẹ̀yẹ ń bẹ́ẹ̀. bọ́bọ́ góòdì dẹ̀ náìzù ẹni tàbí ẹ̀rọ mi bá búrọ̀kù gan ó sì lè rìtà. kan tún gbèsè lẹ́tà. bẹ́ẹ̀ ni sà. kan tún dàpà. Ah, wọ́n sì lè ta wọ́n lè máa wọ́n gbà complete. bọ́ọ̀lù òǹgọ̀ ń depreciate irú ọ̀rẹ́ wo gan lẹ̀ ń bára yín ṣe ẹ̀yin ò lè advice wọn pé ní two eighty yẹn pọ̀ jù. kò ń ṣe pé mi ò láìkẹ́ o owó yẹn ò sí nítòsí báyìí. ẹ̀yin lè ti àwọn pa. ẹ rí ah, ah, ẹ ẹ rí àwọn yín ni. kò ń ṣe pé mi ò náà láìkẹ́ o mi ò kàn lówó yẹn sápò ní o tí bá ní orí five hundred mo ní fẹ́ rà five hundred. hundred. bẹ́ẹ̀ ni sọ sọ́nù half a million. wọ́n dẹ̀ ti ní àwọn láìkẹ́ price la ṣe ń argue lórí. ẹ argue ẹ dáadáa ẹ hmm. argue ẹ bẹ̀rẹ̀ yín ò lè ra ẹ̀yin lè gbé wá bí. ẹ̀yin ò kí ń bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀ pé two eighty yẹn wọ́n jù. n táwọn láìkì nìyẹn ó yé mi gan-an ṣùgbọ́n ẹ̀yin ò rówó ẹ̀ tí yín ṣá àmọ́ ẹ̀yin lè wá polówó ẹ̀ ẹ̀yin ní ìtẹ́yìn fowó tí yín ṣe ẹ̀yin invest ẹ̀yin gbọ́n ẹ̀yin mọ̀ mọ́ra tí yín ṣùgbọ́n ilé wa ti ìyàwó tèmi kóhun rà á. kò lè wọ ewé eléyìí. òun ò lè wọ eléyìí ṣùgbọ́n èyí lè wọ̀. àbá ò lè ẹ rí nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ni èèyàn tó wà nílé ọ̀rẹ́ mi wo ilé ló dá bọ́ọ̀lù. owó tí yóò ka ilé yìí owó yìí ka ilé yìí. bẹ́ẹ̀ni sà. ok ẹ̀yin ṣe bẹ́ẹ̀ ṣe mọ bọ̀tẹ̀ yìí lè ti àwọn wọnú ná ẹ lè nìkan ló ní two eighty àwọn òbí ní nǹkan tó ń fowó ṣe àwọn òun náà ṣùgbọ́n yìí ti apá yìí ò ká ṣùgbọ́n yìí lè ta sí wọn lọ́rùn èyí lè lágbo ẹgbẹ́ kẹ́tù sọ́rùn ẹgbọ́n wà fáwọn ẹ̀rọ ìdá ẹ wà òkè tọrọ owó yín gan wọn ní one fifty one fifty náà ń tà one hundred and fifty naira náà ń tà bí ilẹ̀ kẹ̀kọ́ lè kó sọ́wọ́ ẹ ní tí ẹsẹ̀ ó ní bíi one eighty lẹ́sẹ̀ náà irú ẹ̀ máa ìlọ ẹ̀ ìjọ ẹ̀ jókòó mọ́ mi ẹ polówó nga ìhàn padà. ṣé eh, um, ìjọ mi ìjọ làbí. <laughs> Eh, eh. ṣé ẹ lọ síbi iṣẹ́ lálàáta. mi ò ní fẹ́ lọ màá wà lé. ajé o ọ̀rẹ́ mi àárín aṣọ́gbọ́. ẹ ṣe ẹ ṣe gan-an <laughs> dunni orí pò ní tó ń ro àá tó bá ní nǹkan tó ń rò ní ò gbé gold two hundred and eighty thousand ọmọ ìyá three hundred k sọ́rùn apànìyàn dùn ní apànìyàn gbọ́ nǹkan tó lẹ́yìn sọ ó ti ó ti nù ẹ́ lọ́rọ̀ number one ó ní kò sí nǹkan tó ń fowó ṣe number two ó ní investment number three ó lóun ti bímọ ó ń fọmọ bú ẹ ó dẹ̀ lórí ẹ lòfin kó góòlù two eighty sọ́rùn èló ni wọ́n ń talẹ̀ ní Ìkòròdú tó fi gbé ilẹ̀ sódídí ọrùn mo dẹ̀ sọ fún ẹ pé kò sówó lọ́wọ́ mi ìwọ fẹ́ ra nǹkan two eighty. ẹ ẹ lórí two hundred and eighty thousand tó ń pariwo. lẹ́nu tiẹ̀. ẹ ẹ lórí two hundred and eighty thousand naira. dùn ní òní tó rò ó tó bá nìkan tó rò ní òní two hundred and eighty thousand sí ọrùn ọmọ ìyá three hundred k owó ilẹ̀ korodu ẹrù ò bá ẹni bẹ̀rù ọlọ́run ó dẹ̀ ti ń sọ fún olóhùn ò òun gbé fifteen thousand change sí ọrùn ṣùgbọ́n ìwọ lè lo ní two eighty k o ti wá ná two eighty two fifty two eighty two fifty two eighty two fifty o ò ní rònú o ò ní rònú pínpín kankan ah, ìwọ ò rí pé owó yẹn pọ̀ jù díẹ̀ mo dẹ̀ sọ fún ẹ mo ní mo broke díẹ̀ mi ò lówó lọ́wọ́ kó yá mi lówó ìgbọ́n ìwọ lè ràn two eighty two eighty mọ́tò ẹ ò rí pé ìta ló wà for the past two months mọ́tò mi là ń wà o ò lè tún mọ́tò tìyẹ ṣe sọ̀rọ̀ dá mi lóhùn. kí wàá di two eighty se tu ètí wọn ni mo mọ nǹkan táwọn ẹgbẹ́ mi ń na, ń gbòòrò náà àwọn ọmọ tí ò tó mi mo mọ nǹkan tí wọ́n ń wọ̀ tí n bá dé pa síbẹ̀ wọ́n máa ṣọ́yàn lọ́rùn káàkiri ni tó máa ti rí pé nǹkan tó wọ̀ ó wà lọ́wọ́ sí tiwọn báyìí wọ́n máa ṣe báyìí sí ẹni hmm. màá jẹ́ káwọn tí ò tó mi kan máa fẹ́ máa fi mí pa ní patí. àwọn tó ń sọ ẹ̀ ṣọ́ ní bùkátà. ẹ̀hẹ́ mi ní bùkátà. o ní bùkátà èmi ní bùkátà èmi ní èmi ní bùkátà ẹ bàbá ṣe ń túnlé àárá aṣọ sílé àárá aṣọ tá à ń wọ̀ àárún oúnjẹ owó nepa gbogbo ẹ̀ owó gbogbo ẹ̀ ìyẹn bùkátà wa nìyẹn owó náà. kí ni responsibility tiẹ̀ as a man. responsibility wa eh, kí ni responsibility tiẹ̀ ti wa ni ọkọ àti ìyàwó ah, ah, kí lè máa lọ papọ̀ mọ́ra wọn ká sanwó ná ká sanwó ilẹ̀ ká ká ṣe gbogbo ẹ̀ kí ká túmọ̀ tó ṣe o dẹ̀ pariwo bùkátà bùkátà ká tún mọ́tò ṣe. bẹ́ẹ̀ ni na kí ló kọ́ mi padà tún mọ́tò ṣe tó bá mọ̀ kó má tún mọ́tò ẹ̀ ṣe kó má gbọ́ padà. farabalẹ̀ o ṣe mọ̀ pé for the past two months mọ́tò mi làwọn káàkiri. ṣe bá láì ní tìjú ni ẹ ló ṣe pa mọ́tò tiẹ̀ tì. mọ́tò ìyàwó ẹ̀ dẹnu kọlẹ̀ o lè pe mẹkáníìkì kó wá tún ṣe. ṣùgbọ́n ìyàwó yẹn lè ná two fifty lórí iṣẹ́. yes. kò dé tún mọ́tò tiẹ̀ ṣó ń dòdò kọ ẹ̀. o ní wá surprise kó tó bá máa dé lọ́jọ́ kan o ní bá mọ́tò yẹn gan bẹ̀. àwọn yìí máa ta tí mo máa fi ra gold. on behalf of me. wọ́n yìí máa ta mọ́tò yẹn tí mo máa fi ra gold. on behalf of me and all the men tó wà lé apànìyàn nìyẹn. apànìyàn náà o wà responsible. apànìyàn o wà responsible jọ kí ni income per month gbogbo ìjànú ṣọ́ọ̀bù ẹ tó bá ta kòkó ah, two eighty mò ń wò náà ẹ̀rọ ọjà ọ̀yà. àṣìmọ̀tà mọ́tò yẹn fẹ́ra gold àṣìmọ̀tà hmm. mọ́tò yẹn fẹ́ra gold àwọn ẹgbẹ́ mi mo máa ń rí wọn nǹkan tó máa ń wọ̀ ní owó half of nǹkan tí wọ́n ń wọ̀ mo ti máa ní kí n máa manage kí n máa manage still náà wá sí máa complain kí ni two hundred and eighty thousand yẹn. mo gbọ́dọ̀ pé mọ́mí ẹ̀. pé kí ni. ah wọn ò rí ah wọn ò rí lè ṣe. mo bá gold lọ́wọ́ màmá mi ni o. mọ́mí wa tí mo mọ̀ pé tí mo bá lo gold yìí hundred thousand mo mi gbọ́dọ̀ ní owó tó tó bíi one million lé èlò ló ní tóun ra gold two eighty two hundred and eighty thousand naira ọjà ṣàṣà àpàní ẹ̀ tí mo dẹ̀ sọ fún ẹ lásìkò pé mi ò lówó lọ́wọ́ ó lè kó two eighty yẹn bẹ́ẹ̀ sí méjì fẹ́mi ní àpẹ dáàdi wa o ọkọ wa o olówó orí mi o nǹkan fẹ́ ta fún díẹ̀ o ẹgbàá fún wọn ètò àwọn èèyàn burúkú ni. èmi á kọ́wọ́ fún ẹ èyí tí mo yá ẹ last ò san fún mi. mo máa ṣe san ṣé mi ní ìfọ́ ni. kó tí mo fi sọ pé òwà responsible nìyẹn náà. mo wà á mi lówó. mọ́tò yẹn bàjẹ́ síbẹ̀ yẹn twenty thousand naira lọ. kánú. ọgbà mi bó ṣe lọ lóyìn náà ni kọ́lọ́n kó ayọ̀ rẹ̀ ṣe tí wọ́n atọ́ nìyà rẹ̀. me. màdà mẹ́ta àárọ̀ wọn yín àbí mm-hmm. ẹnu dáadáa ṣe ń wò náà lọ́wọ́ wa náà ni kò sí nǹkan tó ṣe mm-hmm. ó wà dáadáa yàrá kò sí dá ah, yẹn mi ò change cream mi. mo rí bẹ́ẹ̀ ò change ò tí ẹ lè change ò lè change. nígbà tó ti wọ net tí mo dẹ̀ ti ń múra pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ olóbi wákàtí méjì lé òfin ṣe makeup tó jókòó síbí olóbi ten minutes mo ti mọ̀ pé níbi tá a ti ń bẹ̀yẹ bẹ́ẹ̀ ni ajé àwọ̀ gbá ajé àwọ̀ gbá wedding ring gẹ̀dà. mi ò lò ní. deliberately. mi ò wọ́ ni mo fi pè mí ò ní láti. owó wo lọ́wọ́ àbí orú mú ẹ lọ́wọ́ ń dòrú mú mi ni. kò kàn wọ́n wọ̀ kò lè wọ́n wọ̀ bẹ́ẹ̀ ni o ti ẹ̀ gbọ́dọ̀ wọ́n wọ̀ báyìí torí ibi tó ń lọ gan-an ìyanu lọ́lọ́run wọ́n ti máa sọ pé wedding ring òun ẹ̀ wọ̀ kí wàá lára fún fún kí wàá lára lò fún kí lára lọ́dọ̀ balẹ̀ fún kí ni pásítọ̀ ní ká mú fún tọ́ní ká máa kì í sí díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó mọ̀ pé nítumọ̀ kí n kọ́ sí díẹ̀ díẹ̀ wá ló wò wọ́ bó bá lọ ń sìn ẹni bọ́ yóò lè kàn pa kun ẹlẹ́gbẹ̀ẹ́ kan sọ pé à màdàmú báwo lẹ ṣe ń rìn kúrẹ́ nílò màdàmú gan náà ti ló wọ̀ sisi bébì báwo ló ṣe rìn ló máa sọ ṣùgbọ́n tí èèyàn páàkì lẹ́gbẹ̀ẹ́ sọ pé ah, ẹ káàsán sá o dèrè bẹ́kìlì wàá kàn ní ẹ káàsán sá àmọ́ ẹ máa lọ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà wà ókè ẹ filẹ̀ ẹ filẹ̀ ká bẹ́ẹ̀. Ah, ọkùnrin hmm. so téèyàn bá ti wọ ríǹgì kò wà responsible nìyẹn. Ah, mi ò sọ bẹ́ẹ̀ o ẹni tí ẹni tí kàn lè ṣẹlẹ̀ ni. anyway mo decide láti má wọ ọ ní so mi ò dẹ̀rù big deal o ṣe big deal mm. mo ń fásitì kò sọ fún ẹ pé tó o bá lórí ìgbé òkú eléyìí ni. ní wedding ring. bẹ́ẹ̀ ni <laughs> báwo ló ṣe o ò lè jáde kò possible wedding ring yẹn ló confirm ẹ pé o ti marry adé ti wà lórí ẹ wọ́n bó ṣe ń lọ yìí you are adeless kò sáré ló jẹ́ bẹ́ẹ̀. ó ṣe wájú ìgbà tẹ́mi ò lo wedding ring mi ló wá ń complain mi ò lo ní ìwó jẹ́ kí n fi hàn ẹ́ kó bá mọ̀ lónìí advice mi kò fẹ́ ni pé bó ṣe wà tó lè wẹ́ lórí ìgbéyìí sí kó mm. wà responsible. ẹ bẹ́ẹ̀ ni ma èmi wà responsible. bẹ́ẹ̀ ni mo wà over responsible. èmi náà rí bẹ́ẹ̀ o bó ṣe bó ṣe ń lọ yìí sí aláta toast yẹn ọlọ́kadà toast yẹn náà. ṣé tí mi ò bá lo wedding ring wá mi pè mí wà responsible ni ìwọ wà responsible ṣé wọ́n wà responsible àìmọye ìgbà tó máa jáde nínú ilé tí ò ní lo wedding ring. ọkùnrin ò ní ìjẹ. ọkùnrin ò ní ìjẹ obìnrin ló ní ìjẹ obìnrin ní kẹsọ di ọdẹ tí o bá ti lo wedding kó má jáde kúrò nínú ilé wedding ring o ń ṣe kinní kan ó ṣe kinní kan mi ò lò mi ò lò mi ò lò. tó bá jẹ́ mi ni kò gbèrègbè tó bá jẹ́ mi ni ọkọ ẹ tó bá jẹ́ mi ni adé orí ẹ o kúrò ní ilé yìí láì lo wedding ring mo máa jáde láì lo wedding kò possible because bó o ṣe wà yín sìn tó bá jáde ó mì pé anybody lè gbé súnmọ́ ẹ wọ́n á wò pé àwọn màlí mẹ́rin ó dùn ó wà ok jẹ́ n lọ opportunity kò but tó bá lọ wedding again wọ́n á respect yẹ. ṣé tó gbé mo dẹ̀ ti lò lé nísìn after two years nísìn mo ti mi ò wà responsible nìyẹn ló dẹ̀ ti lọ tí kò pò wà o regret kó ra wedding ring fún mi. ṣé ká lọ tà á. fún kíni. àbí ìgbà tẹ́lẹ̀ ló jẹ́ mọ́. gbé lọ sọ́dọ̀ mala ojú orin kò lọ lò ẹ̀yin ọkùnrin tẹ́ wúlò yìí ẹ̀yin ò ní lo wedding jẹ́ máa ranjú mọ́yàwó yẹn wedding ring ọjọ́ kò yí ẹni ó sì pé ó tọmọ rí àwọn tọmọ rí èjìká wọn máa ń bẹ́ẹ̀ dùn wọ́n ti fún ọmọ lọ́yàn báyà ọ̀kan fún ọmọ báyìí ìwọ ń sìn ò tọmọ rí àṣẹ ojú ọlọ́run so èjìká ẹ̀ ṣe balance ojú ló wedding ring ojú ọjà ló wà ajé àwọ̀ gbá o <laughs> ajé àwọ̀ gbá o rìn síbi tó yẹ kó rìn sí o kó gba abẹ́ tó máa tó ti ń lo jíìpù dáadáa ló gbọ́. ṣé mo pé ẹ̀yin ọkùnrin hmm. ẹ wà selfish. ẹ ṣe àdúgbò. tẹ́yìn bá ń jáde hmm. ẹ̀ ní lo wedding ring yín kò sí obìnrin ò lè sọ pé kí ló dé tí ẹ fi lò ṣùgbọ́n tí obìnrin ò bá fi wọ̀ báyìí wàhálà ni wàhálà ni ní èmi yìí o èmi tèmi o mi ò lówó ẹdín rìn jáde. tó bá dẹ̀ jẹ́ mi sì ni ọkọ ẹ tó bá jẹ́ pé èmi ni ọkọ ẹ èmi dẹ̀ ni mú mọye tí mo ra wedding ring yìí mi eh, bó bó bó ṣe pé lónìí ló fi gbà ni mo fẹ́ ra okùnkùn ẹ èmi mo ra wedding ring fún ẹ o kò lè láì lo kíní ló bá tán so o kò kàn mọ́mọ́ dé sínú agolo fún mi ni. ó ń blẹ̀nblẹ̀n níbẹ̀ bí pé bó ṣe rà ní two years ago bẹ́ẹ̀ náà ló lè ṣe rí mò ń lò ṣùgbọ́n ní èmi yìí tí mò ń jáde yìí. option méjì máa fún ẹ o ò lò o ò jáde o ò lò o jáde o padà wọlé àmúkànnù méjèèjì. màá wá jáde màá wá jáde màá dé padà wọlé mo máa jáde mo dé máa padà wọnú ilé yìí mi ò dé ní lò nǹkan tó bá fẹ́ ṣe òun ni kò ṣe nǹkan tí dáadáa bá fẹ́ dà kó tètè bẹ̀rẹ̀ sí ní dancing. ẹyin mọ́mí wa tẹ wá ń lé ẹ̀tẹ̀yìn sísá wa ṣé tábà ti lo wedding ring àti jẹ̀bi àbí àwọn tí wọ́n lóyè wọ́n ti fi orí tiwa gba pààrọ̀ ẹ̀ náà tó mi ò tiẹ̀ understand tóbìnrin ò bá ti lo wedding ring kò wà responsible nìyẹn tí ò bá ti lo wedding ring ẹ kò ń ṣe ìyàwó gidi nìyẹn wọ́n máa ti kàyàn sáṣẹ wa ẹ ẹ ẹ bá mi dá sí ẹ ti ẹ ẹ ti advice mi lórí ẹ torí táwọn bá lò ó sí kò sẹ́ni tó ń bá wọn jà. Ah. o mọ̀ pé láì mú wedding láì lo wedding ring jẹ́ òun sọ fún mi pé receipt pé mo rà á pé mo ti sanwó ẹ̀ o ò mú jáde nìyẹn ìyẹn kọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ o ò lè jáde without a wedding ring kò possible àní kò possible dunni o lọ́bì kankan ó da jáde ṣùgbọ́n lo wedding ring yẹn dunni kò possible. ṣòro pé mi ò wà responsible ni tóbìnrin o bá lo wedding gómìn pé o ti yọ oníranù nìyẹn ni ẹ jọ ẹ máa rẹ ẹsẹ máa pọ́n àwọn obìnrin lé tábà ti lo wedding ring yìí o ti rí pé àwa responsible nìyẹn aṣẹ́wó ni wá àbí mi ò lò ó kí ló signify pé mi sì kí ló signify lára báyìí kí ló signify pé mi sì máa rí o rí máàkì ń bẹ o rí o rí máàkì ń bẹ pé mo ti máa rí o rojú mi pé mo ti máa mi ò lò ọ́ mi ò lò mi ò lò nìyẹn. sori line tó ń wò yìí line yìí òun ló clear èmi ọkùnrin tí mo lè má lo wedding ring mi gbogbo ìgbà mo busy èmi tí mo fẹ́ lọ defend contract mo fẹ́ lọ ṣiṣẹ́ mo fẹ́ lọ ṣe nǹkan máa kó ring jáde ṣùgbọ́n wọ láì lo wedding ring o pọkọ ilé nìyẹn ò ń sọ pé o free láti ṣe nǹkan tó wù ẹ́ ò ń sọ pé o wà available mo sọrí lẹ́nìí o wà available. mi ò lò ọ́ bíi mi ò lò mi ò lò nìyẹn kó tó bá fẹ́ ṣe òun ni kò ṣe ọkọ ìyàwó mr kò gbére gbè mi ò lò. o ò tiẹ̀ kàn bí sàrà èmi ò complete ta ló mi tó fẹ́ sọ pé òun mọ̀ pé òun ríyàn ta ló fẹ́ rí mi tó fẹ́ sọ pé òun mọ̀ pé ìyàwó lé ni mi mi ò lọ wedding ló mi kò mú ah, jẹ́ mú jẹ́ kìíní ìwọ náà wò mí ìwọ náà tó dẹ̀ lọ́nà ìwọ náà ṣe pariwo lé wedding lé wẹ́ẹ́ ti mọ̀ pé àá ọmọ dùn síbẹ̀ ìwọ náà mọ̀. gbogbo obìnrin tó máa ń mọ̀ pé ọmọ pọ́n wedding ring wọlé. gbé wedding ring jókòó sẹ́gbẹ̀ẹ́ kan jàre ọkùnrin ò pọ́n wedding ring lé. <laughs> mi ò mà bẹ́ẹ̀ mú kékeré mi ò ṣeré mo ti mo ti prepare fún ẹ pé láì lo wedding ring yẹn lẹ́nu ò jáde because nǹkan tí mò ń rò tí mò ń rò ní orí mi tó o bá jáde láì lo wedding ring yẹn àfẹ̀yàn kí n má kú kó tó dé anything can happen wo mi ìrántí orin kan tí mo wọ́n gbà kan tẹ́ pé wọ́n kàn fẹ́ kí wúmọ̀ yẹn bó yẹ ṣe báyìí lásán ó sọ pé ẹ má wọ́ọ̀rì mo ti wà booked nìyẹn ṣùgbọ́n bó jáde yìí ó fúyẹ́ bàjẹ́ kò pọ̀ sí dúní ò jáde o dúní ò jáde léni láì lè wedding ring yẹ kò possible dẹ̀ mo waste owó nìyẹn ṣé ká lọ ta jẹ́ ká ta wedding ring yẹ o nídìí ẹ̀ mọ́ nìyẹn òkè tá a bá ta fún mi kí n fẹ́ lòmíì o tún fẹ́ kí n fẹ́ lòmíì wàá lò wàá lò dúní wàá lò mo ní o máa lò o nílò kí ni o tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ sìn ah o <laughs> fẹ́ sọ mí di o fẹ́ sọ mí o fẹ́ sọ mí lò ní gbèsè ni mo waste owó jẹ́ kán mọ̀ pé o ti marry jẹ́ kán rí mrs kò gbèrègbè lára ẹ béèyàn bá kí ẹ ẹ̀ka sàn sà béèyàn kí ẹ ẹ̀ka sàn mà béèyàn fẹ́ ra ta ẹ̀ka gbogbo jẹ́ flash it flash ẹ̀ o ò lè rí báyà lágbára ọlọ́run o ò lè rí báyà mọ́ mo ti kù tá ẹ. àwọn ọkùnrin míì wọ́n máa máa pọ́n wedding ring wọn lé ni wọ́n máa máa lò tó bá fẹ́ lọ sẹ́ni wọ́n máa máa lò ṣùgbọ́n ìwọ ìwọ Lanre kò gbèrègbè yìí o ò ní lò àfi tó bá rí pé event family event family nìkan ló máa lo wedding ring tó bá ti lọ fẹ́ jáde báyìí hmm, ò nílò tó bá ti fẹ́ lọ sí event family tó fẹ́ lọ sí church ìgbà yẹn ló máa lo wedding ring ṣùgbọ́n tó bá fẹ́ jáde tẹ́ fẹ́ lọ sí club yín tẹ́ máa ń lọ yẹn ẹ nílò wedding ring. kí làwa ń polówó kí là ń tà. ẹ ẹ kí ló ń tà. ẹ̀yin ò gbọ́dọ̀ máa flash jẹ́ kọ́ mọ̀ pé ó ti wà fix up. ẹ̀yin mẹ́ta ẹ ṣe they are selfish mo fẹ́ selfish lẹ́nìí o ò lo, ó jáde ní bẹ́ẹ̀ ni o ò tó bẹ́ẹ̀ lóní o ò tó bẹ́ẹ̀ o ò ní fẹ́ pa mí o ò ní fẹ́ fún mi ní hypertension jọ. ọkùnrin tó kún ìyàwó ẹ̀ lé tó bá ti ṣe ń pọ́n ríngì yẹn lé ó sọ pé ó ń kún ìyàwó ẹ̀ lé kò rí ìyàwó as non-entity àwọn ọkùnrin tó ń lo wedding ring nìyẹn àwọn ọkùnrin tó appreciate marriage wọn tí wọ́n pọ́n marriage wọn tí wọ́n rò pé ah ǹbá ti mọ̀ kí n ti má fẹ́ àwọn ló ń pọ́n wedding ring wọn lé. ǹdò o ò ní fẹ́ máa lò o ò ní fẹ́ pa mí o ò ní o gbọ́dọ̀ máa lò o ò lò ó jáde o fẹ́ fún mi lápá tẹ́ńsọ̀n o fẹ́ fún mi lápá tẹ́ńsọ̀n tó o bá fẹ́ pa mí yà lónìí o o ṣe wà á lò lóní wà lóní wà á lò lóní wà á lò o gbọ́dọ̀ máa lò tó o bá lò ó jáde. mo pọ́n ẹ lé bọ̀ ìwọ ò pọ́n mi lé intentionally mo fẹ́ dénúdé ṣùgbọ́n wo ò fẹ́ mi tọkàntọkàn ò fẹ́ mi tó bá jẹ́ ò fẹ́ mi ni wàá máa jáde wàá máa wọ wedding ring torí nǹkan tó bound wa together nìyẹn. dunni <laughs> wà á lo gbọ́dọ̀ má lo <laughs> tó bá lo fẹ́ pa mí nìyẹn ó gbọ́dọ̀ má lo dùn wà á lo ṣé nǹkan mi wà ní. a lo ìjọ lo ṣé kọ́ ni bó ti má rì lo lo <laughs> tó bá lo ó fò free nìyẹn ó free ó jọ wà á lo lọ́la pé mo ti sọ dárí ẹ̀ wà á lo ò ní lo ni o fa ti wàá lò. má pa mí o ìyàwó ẹ mo ní kò sí time tí mi lè máa lo wedding ring mo lè máa wọ every time every time but it's not always mama she she no abi kankan bẹ́ẹ̀ but èmi kàn believe pé time tí mo bá fẹ́ ṣe mo lè tọ́jú because obìnrin mi wà tó bá ń rí lọ́wọ́ ẹ̀ tọ́jú believe pé bóyá àwọn ẹni bóyá right person bóyá ọgán sọ pé ó fẹ́ fẹ́ ni but dùnmọ́ tó bá ti ń rí lọ́wọ́ ẹ̀ abúlé kò ti máa rí àbí ọkàn kan bẹ́ẹ̀ normally tó bá rí lọ́wọ́ ẹ̀ sórí ilé fi ẹ̀ máa dì sífẹ̀ẹ́ so that's for me on it. o nígbàgbọ́ lórí wedding ring kò sì ní pé àṣà àwọn òyìnbó ni nígbàgbọ́ lórí rárá mo rò pé àṣà àwọn òyìnbó ni. what happened twenty years ago i'm very very flat mo máa kóbìnrin gan. tí bá lò náà tí yín sìn ẹ ó máa confuse àwọn ọmọ tó máa ń ta pé ah, you are wedding man na why you disturbing me na so mi dẹ̀ fẹ́ nìkan mẹ́rin ọmọ tó dẹ̀ dùn tí fẹ́ lò ṣé mo wá ti inú nǹkan mẹ́yẹn máa cut off pé kí nìkan adis wa mi fẹ́ kí nǹkan mẹ́yẹn ṣẹlẹ̀ ṣé mo wọ́n tẹ̀yàn ti náwó fún ta náà fún wa ní gbẹ̀dì lọ́wọ́ yàn a máa rò pé ah ìrọ̀ o kò tó fa nìyẹn o àfi lẹ́yìn lé straight. Uh, no, no, then I've never married. But the moment I engaged, I left all that because to me it's rubbish. As a man, even tí bá ń ṣe anything kò disturb mi láti má lo wedding ring because as in wedding ring itself ó serve as wọn ò lè rí ẹ̀sìn kan pé fine you are òtítọ́ ẹni tó yẹ kó marry tọ́wọ́ àrírí ńlọ́wọ́ ẹ̀ ọ àpá yẹn wà ń bẹ òyọ torí pé ó fẹ́ ṣe ṣìnà àbò fẹ́ ṣe kankan kò pọ́n wọ̀ fúnra lé as a man and aside from that bí ìgbà pé òun fúlà ara ẹ ni yóò fúlà anybody so èmi believe pé wedding ring ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ tó máa glue mọ́ owó èèyàn tí wọ́n ní yọ no matter where no matter the circumstances onira ẹ mo máa lo èmi ń lo wedding ring tọ̀dọ̀ tèmi tíyàwó mi bá sọ pé òun ò lo wedding ring òun mọ́ kò síjà kankan bẹ́ẹ̀ mi àti ẹ̀ máa padà lọ sí court ni a dẹ̀ máa lọ divorce simple. má pa mí má pa mí o gbogbo àsìkò ìrìnbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀.